abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah ọba tí ó kẹ gbogbo wa ọba tó ṣe kó do ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ tó bá dijọ́ gbẹdẹ alukiyama abẹ́lẹ́ ọ̀hún kó ka èmi àti ẹkúnú ẹni tí ó kẹ́ níjọ́ náà níbi tí abátẹ̀sẹ̀rọ̀ adélànà abẹ́rẹ̀ náà láti máa gbé àlàyé ṣe lénìí nípa sísàfihàn agbára ọlọ́run lérí tí ọlọ́run ọba nìka pálé lérí láti ṣe bó ṣe wù àti nígbà tó bá wù tí kò sì sí ẹni tí ó bi léèrè pàápàá jùlọ nígbà tí ọmọ ènìyàn bá ń fojú di ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ nígbà tí ọmọ ènìyàn bá ń fojú di ọlọ́run pẹ̀lú ìyapa àṣẹ yálà ó jẹ́ olórí òjòrí ni àbó jẹ́ àjọṣe papọ̀ ọlọ́run ọba a máa bínú ọlọ́run ọba sì máa fìyà jẹ ẹrú ẹ̀ tẹrú bá ti kọ́ tọ́lọ́run sílẹ̀ ọlọ́run kó má fìyà jẹ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba ń sọ nínú alukur'an kul huwal qadiru ala yabatha alaykum adaban min fawqikum. kul huwal qadiru ala. gẹ́gẹ́ bí a ṣe ṣe lálàyé fún wa lánàá ọlọ́ni rẹ̀ ànábì kú sọ fún wọn bẹ́ẹ̀ àwọn àfọ́ onímọ̀ ulumul Qur'an wọ́n ní gbogbo bí ta bá ti ń gbọ́ pé kúl kúl sọ báyìí sọ báyìí ìyẹn ń tọ́ka sí pé ànábì kọ́ ló kọ Qur'an fún rẹ̀ ìyẹn ń tọ́ka bẹ́ẹ̀ tó ní ń kọ́ fún rẹ̀ kò ní ìdí kó tún sẹ̀sẹ̀ máa sọ pé sọ báyìí lẹ́ẹ̀fì máa rí gbogbo àwọn ìwé tó kù ẹ̀ gbọ́ pé sọ báyìí ìgbà náà ni kíní Ísírẹ́fẹ́lì sì kọ̀ ó sọ báyìí fúnra ara ẹ̀ òun ló sì kọ̀ nǹkan báyìí fúnra ara ẹ̀ bí ó ṣe wà ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n náà alukur'an a máa gbọ́ pọ́lọ́ ọmọ sọ fún anábì pé kúl sọ báyìí ìmọ̀ gbọ́ kúl kúl nu kur'an yẹn ẹ̀rí ni láti lè fi dá wa lójú pé alukur'an kì í sọ̀rọ̀ ànábì wà máa huwa bi qawlin shaitanir rajim ọlọ́run bá alukur'an kì í ṣe ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ èṣù kì í sì sọ̀rọ̀ ànábì gan fún rẹ̀ sallam ọ̀rọ̀ tọ́lọ́hún ọ̀nà alukur'an báwo ni ò ṣe ní jẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam al lọ́lọ́wọ́n bá sàn nẹ́bì ìtumọ̀ àlùmíyù ó náà lẹ́mi tí kò lè kọ nǹkan bẹ́ẹ̀ sì ni èyí tí wọ́n bá kọ́ ọ́lẹ̀ tí wọ́n bá ní ó kà á kò lè kà á bọ́lọ̀ ń ṣe ti ànẹ́bísọ́lá sálàmù nìyẹn kò sí ìdítọ́ lọ́wọ́n bá fi ṣe bẹ́ẹ̀ kó bá lè mọ́ sí àwújáre fẹ́nìkan àbí kó bá lè mọ́ sí ìfúra àbí kẹf àbí ìmọ̀ fura wípé bọ́yá àbánábì lọ kọ nǹkan yẹn lọ́dọ̀ àwọn Yahudi gbogbo èèyàn náà lọ́kú mọ̀ pé wọ́n bá kọ nǹkan kan kò lè kà gbogbo nǹkan yìí ọlọ́run ọba fi ṣe àpẹẹrẹ ọlọ́run ọba fi sọ́lá ìkànnì al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim ولقد بعث في الأميين رسولا والذي بعث في رسولا منهم منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ọlọ́run ọba ní بعث في bá رسولا ọlọ́run ọba ní òun lòun gbé dìde nínú àwọn ìran kò mọ́ kọ nínú àwọn ìran kò mọ́ kà al-ummiya ó náà wọ́n pè ní illiteracy àìmọ̀mọ̀ nǹkan kọ àti àìmọ̀mọ̀ nǹkan kà ẹni tó bá wá jẹ́ pé kò mọ nǹkan kọ kò mọ nǹkan kà náà ń pè ní ùmíyù ọlọ́run bá ní òun lòún gbà nábì dìde nínú àwọn ìran tí wọn ò mọ nǹkan kọ pípé ọlọ́run ó sọ alukur'ani kalẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ kò sọ̀rọ̀ ń bó ti torí pọ́lọ́wọ́n bá kulẹ̀ ti ròyìn ànábì pẹ̀lú ẹni tí ò mọ nǹkan kọ ò mọ nǹkan kà. ó wá ròyìn àwọn àlèwúmọ́ rẹ̀ àwọn ìjọ tànàbí jáde látara wọn àwọn ìran lárúbáwá ọlọ́run ròyìn wọn pẹ̀lú ìran kò mọ́ kọ kò mọ́ kà eléyìí àpọ́nlé ló jẹ́ fún mọ̀ yìí eléyìí iyì ló jẹ́ fún àlùmọ̀ yìí tá a bá mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n látara àìláròjinlẹ̀ àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa Islam ó ń bẹ nínú àwọn orientalist wọ́n ń pè wọ́n ní mustashirikun àwọn wọ̀nyí lọ́wọ́ máa ń kẹ́kọ̀ọ́ nípa Islam nípa Al-Qur'an wọn ò sì torí ẹ̀ jẹ́ mùsùlùmí wọn á gbogbo ìtàn islam ni wọn mọ wọ́n gba first degree second degree kódà wọ́n gba phd lérí e kò sídìí kankan tán fi lọ ń kọjú pé láti máa kóró yúrò yìí sẹ́mi mùsùlùmí tí nǹkan ò yé lọ nínú àwọn tí wọ́n máa ń tọ́ka sí wọ́n nígbà tọ́lọ́ wọn bá fẹ́ ròyìn tiyín nínú àlùkùránì yín ó lẹ́yìn ìjọ kò mọ́ kọ kò mọ́ kà ìgbà tí ó sì ròyìn àwọn ó láwọn ahlul kitab àwọn làwọn níwèé àwọn làwọn mọ nǹkan kọ làwọn mọ nǹkan kà ìwúlẹ̀ wá fẹ́ múnu méjèèjì ìwọ náà bá máa wulẹ̀ gbẹ́rẹ́ ṣé sì wà bẹ̀bẹ̀ àti bó ní kàkàwé ló dáa ọlọ́run yóò pẹ̀yìn ní ẹni tí ó kàwé ṣètúmẹ̀ ẹ̀ nìyẹn ṣètúmẹ̀ ẹ̀ torí pé gbogbo tí ń jẹ́ kọ́ ó jáde Islam lónìí gbogbo tí ń jẹ́ sáyẹ́nsì pátá inú Quran oníyáláyà rẹ̀ ló wà gbogbo tí ń jẹ́ technology ìpìlẹ̀ gbogbo ẹ̀ pátá Quran tọ́ka sí nínú ọ̀rọ̀ kí ni ìtumọ̀ omiyun tọ́lọ̀ ń pe ìran tá a ti gbá nẹ́bì dìde àtànẹ́bì gangan fúnra ẹ̀ in tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ó náà ni wípé n tán pè ní literacy ìmọ̀ nǹkan kọ ìmọ̀ nǹkan kà in tó bi nínú ìtàgbésí ayé ọmọnìyàn ó náà ni gbígbé àwọn ànábì ọlọ́run dìde àti fífi ìwé ránṣẹ́ sí wọn ìgbà táwọn ànábì ọlọ́run bẹ̀rẹ̀ sí ní wáyé náà ló bí literacy torí pé táwọn ànábì ọlọ́run bá dé iṣẹ́ tọ́lọ́run ọba rán wọn yóò bùkátà kí wọ́n kọ sílẹ̀ torí pé alkitab látara kitaba alkitabu jamu alhuruf wal alfad oníjẹ alkitab táwọn ànábì ọlọ́run kan bá ti dé yóò máa sọ fáwọn èèyàn pé ntọ́lọ́ ń sọ rèé ntọ́lọ́ ń sọ rèé ẹ̀rí pé tíyàbá ń ka bẹ́ẹ̀ mú ní Isra akọ̀wé yóò ṣe kí ni o yóò máa kọ àwọn nǹkan yẹn sílẹ̀. Si bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú ló fi jẹ́ pé gbogbo ìtànláyé àbúdáwọn èèyàn bá fẹ́ ṣàlàyé tá bá fẹ́ ṣàbòsí tẹ́ bá ń sọ̀rọ̀ nípa history of literacy in the life of humanity tàríkì alkitaba alilmu bilkitaba walqiraa fi tàríkì insaniya ìtàn mímọ̀ ọkọ̀ mọ̀ọ́kà in tó bí nínú ìtàgbésí ayé ọmọ ènìyàn òun náà ni rírán àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wá sáyé àti fífi ìwé ránṣẹ́ sí wọn in tó bí nìyẹn òun ni fáktọ̀ tó ga jù lérí ipá àwọn èèyàn wá ń ronú pé a fẹ́ kọ nǹkan sílẹ̀ ìntànẹ́bí ọlọ́run ọba yìí ń sọ yìí tó bá máa lọ tán ó lè mọ̀ sí mọ̀ ẹ jẹ́ ká kọ́ sílẹ̀ ìyẹn bí literacy ìmọ̀ nǹkan kọ mímọ̀ nǹkan kà ìdàkejì rẹ̀ ní illiteracy àìmọ̀mọ̀ nǹkan kọ àìmọ̀mọ̀ nǹkan kà bó tilẹ̀ jẹ́ wípé nínú tán ọmọnìyàn bùkátà béèrè fún ká mọ̀ nǹkan kọ ká mọ̀ nǹkan kà kódà láwọn àsìkò táwọn ànábì ọlọ́run ò sígbà náà ìyẹn ni kìtàbà kan ìkọ nǹkan kan nínú ìtàn wọ́n ń pè ní alkitabatu al-iruglofia hieroglyphic writing lọ́dọ̀ àwọn al-Misriyun kudama qudama ancient Egypt ibẹ̀ ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ téèyàn bá ṣe history of education ẹ̀yìn ó rí ń bẹ̀ al hieroglyphia hieroglyphic writing wọ́n máa kọ nǹkan tán bá fẹ́ sọ wípé ọdẹ kan pa ẹran wọn ò lè kọ ọdẹ pa ẹran wọn ó ya ọdẹ tó mú bọn lọ́wọ́ ẹran ìyẹn ló fi kàá ló fi jẹ́ pé ìyẹn wá sàn wá dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìran yorùbá ló fi jẹ́ pé tán bá ń tírèsì ìtàn gbà míì wọ́n sọ pa wa yorùbá wọ́n tó fẹ́ tírèsì ìtàn wa lọ sọ́dọ̀ àwọn ará mọ́sàrì torí pé tẹ bá délé àwọn ọba nílẹ̀ yorùbá ẹ̀rí tí wọ́n fi gbogbo ẹ̀gbẹ́ gànà tí wọ́n yọ àwọn àwòrán síbẹ̀ àwọn tó bá jẹ́ bí àwọn ìyá kan tán dà wọ́n máa sọ pé eléyìí ọba kíní báyìí ìgbà tó ń sọ dẹ́bọ̀ kìíní kan nǹkan yẹn náà wọ́n fi de ọ̀rọ̀ mọ́lẹ̀ ni kìtàbà nìyẹn lítírèsì ni wọ́n fi de ọ̀rọ̀ mọ́lẹ̀ nìyẹn ó wá ń develop díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi wá débi tó ni ìtọ́ wá jẹ́ kó tún develop dáadáa kó fẹjú ó náà ni ríran àwọn ànábì ọlọ́run wá sáyé tánàbí ọlọ́run ti wá wá wọ́n èyí tó ń sọ ẹja kọ́ọ́lẹ̀ torí tí ò bá sí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kọ́ọ́lẹ̀ a wá pe ìran àwọn lárúbáwá ní umiyun kí nìdí tá a fi pa wọn bẹ́ẹ̀ ó náà ní àwọn ìran tánàbì kankan ò sọ̀kalẹ̀ pẹ̀lú ìwé láàrin wọn rí ìyẹn túmọ̀ pé fáktọ̀ yẹn ó ti tó lẹ́rìí láti lè má dìkún ó kọbi ara sí mímọ̀ ọkọ mímọ̀ ọkà gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n wá nínú àwọn ọmọ Israẹli òun ni wọ́n ti wá ìwọ ni ishaq ìwọ ni yaqub ìwọ ni daud ìwọ ni suleiman ìwọ ni musa ìwọ ni isa gbogbo wọn ọmọ israel ni gbogbo wọn ìjà nàbí ọlọ́run fífi ìwé ránṣẹ́ ó pọ̀ náà àwọn ọmọ israel ó bùkátà kí wọ́n mọ̀ ọ́n kọ mọ̀ ọ́n kà dókítà nàbí kan ẹ̀já kan tó wí sílẹ̀ ìdí nìyẹn tọ́lọ́run fi pè àwọn banu israeli israel ní ummiyun ọlọ́run pè wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n ìran lárúbáwá ànábì kan ò jáde nu wọn rí gbèlèǹtàṣe páwà àsọpọ̀ afẹ́mọ̀ mọ̀ kọ afẹ́mọ̀ kà ìṣesí ìpìlẹ̀ yìí náà lọ́lọ́wọ́n bá fi júwe wọn wípé wà lẹ́dí ìbá àtàfi ní ohun méjì náà súnlá. wà lẹ́dí ìbá àtàfi ní ohun méjì ọlọ́run ọba yìí lọ́ba tó gbé òjíṣẹ́ kan dìde nínú àwọn ìran kò mọ́ kọ kò mọ́ kà iná ni àwọn ìran lárúbáwá torí pa ànábì ọlọ́run kan ò dìde ṣáájú tànábì nínú wọn rí yẹtínú alẹ́ ayatihi iṣẹ́ tànábì wá fẹ́ ṣe ó náà ni pé kó máa ké ọ̀rọ̀ ọlọ́run ọba kó máa ké fún wọn bẹ́ẹ̀ sì ni kò má kọ kò má kà yóò sì máa kí ọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn ó sì máa ṣe tẹ́síkíyà wọn in tó ń pèlè education ṣé literacy ní jẹ́ education náà torí pé ti jẹ́ education ìtumọ̀ tó kó sínú ó pọ̀ ju literacy èèyàn lè jẹ́ illiterate kéèyàn ó sì wọ educated èèyàn lè mọ̀ máa kọ kó mọ̀ máa kà wọ educated láàfin lè máa kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ṣe fáàrí báwọn kàwé ọ̀pọ̀lọpọ̀ wọn gún ọmọ túmọ̀ ń tán pè ní education tó bá iṣẹ́ lo kọ́ tó mọṣẹ́ yẹn ṣe dáadáa ò lẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ ni ọ́ lérí ẹ̀ wọn ò bá wàá fìdí ìgò kọ́ ó kọ́ ọmọ lè ká ẹlẹ́kọ̀ọ́ ni ọ́ o lè jẹ́ literate kó o jẹ́ lẹ́kọ̀ọ́ o lè jẹ́ illiterate kó o sì jẹ́ lẹ́kọ̀ọ́ o lè mọ̀ mọ̀ nǹkan kọ́ mọ̀ nǹkan kà kó o sì pẹ́ lẹ́kọ̀ọ́ ni ọ́ ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n bá tún fà á lọ sẹ́yìn lọ títí wọ́n nílẹ̀ Yorùbá sáálẹ́kọ̀ọ́ ṣáájú káwọn òyìnbó tó dé inú àìmọ̀kànlẹ̀ wa ló fi jẹ́ pé àìmọ̀kàn ni ká máa attribute gbogbo àṣeyọrí sọ́dọ̀ àwọn òyìnbó ètò tiwọn ni wípé tá a bá ti gbé tiwa wá ẹgbàgbé èyí tó jẹ́ ti sìn kẹwàá máa wòra yín bẹ nípa ẹ̀jẹ̀ nǹkan kan lábẹ́ tiwọn bó ṣe rí nìyẹn ṣùgbọ́n ẹni tí nǹkan ò bá yí lẹ́ẹ̀fi wá rẹ lómi tó bá wá kàwé yóò ti wá ya wèrè lóbi jẹ́ pàwọ́ mùsùlùmí ọ̀mọ̀wé ni wá àyíṣà alákọ̀wé bẹ́ẹ̀ bá ti rá alákọ̀wé ìṣe rẹ̀ ò ní jọ tí ń mọ́ kò ní í ṣe é pè dá sọ̀rọ̀ nínú ẹbí mọ́ bẹ́ẹ̀ bá ní ó dá sọ̀rọ̀ gbogbo àwọn bàbá tó bí lójókòó yìí lónìí tí mo fẹ́ try láti portray ní tí mo fẹ́ try láti emphasize nínú nǹkan tí mo ń discuss yìí mo dẹ̀ fẹ́ kẹ́yìn bàbá kẹ́ get me right because àti comprehend àwọn issues kan tó ṣe ah àwọn bàbá òní pétọ ọlọ́run ó sàṣàánú kò Yorùbá mọ́ nílẹ̀ Yorùbá ṣáájú aláṣẹ̀bí lè mithal lábẹ́ àpéjúwe ni kì í ṣe pé lábẹ́ tí sọ pé tí wọ́n ń ṣe dáa ẹ máa wo Yorùbá tí wọ́n bá ń kí odò fáwọn bí wọ́n bá ṣe kì í lákùrẹ́ ń bì ni wọ́n ṣe kì í nìbàdàn bí wọ́n bá ṣe kì í nìbàdàn ni wọ́n ṣe kì í nífẹ̀ẹ́ nítorí pé wọ́n há sórí tán bá ti ń kì í gbogbo ojú bẹ̀ tí ń bẹ ń bẹ pátá òun ni wọ́n sọ wọ́n òṣèlé kọ̀ọ̀kanlẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ ìmọ̀ nìyẹn o lè nímọ̀ kó o lè má lè kọ̀ọ̀kanlẹ̀ ló fi jẹ́ wípé béèyàn ò bá tẹ̀síwájú nínú ìmọ̀ ló mọ̀ wo ẹlòmíràn pé ah, kí n tí mo kéyìí ló fi àjẹ mi lẹ́gbẹ́ mo gbé ìwó ni kí ló ń jẹ bẹ́ẹ̀ ìtọ́kọ́ bí lítírésì lórílẹ̀‐èdè wa nàìjíríà kéwù ni pé ká mọ nǹkan kọ ká mọ nǹkan kà tá a bá lọ ka history of education tí bá fọ́ fún wa tó kọ ìtọ́kọ́kọ́ bí ká mọ nǹkan kọ ká mọ nǹkan kà ní nàìjíríà àwọn àfáàní torí pé àwọn àfáàní ó kọ lẹ́tà síra wọn wọ́n wàá kọ́ pẹ̀lú àjẹmíyà ìyẹn ń bẹ lọ́dọ̀ àwọn haúsá náà dì sí wọ́n fi rúfùl àrọ̀bíyà afá mi ò fi kọ lẹ́tà ọ̀rẹ́ mi tòótọ́ tọ́ tọ́ tòótọ́ tẹ́ bá okùn di àwọn afá mi ewé bí ìrànà abẹ́ẹ̀kọ́ yóò kọ́ ní kéwú tó bá sì ní ọkọ òun ò lè kọ́ ní èbó wọ́n ti ń kọ́ bẹ́ẹ̀ ṣáájú kábídí tó dé àwọn àwọn adé wọn aláwọn àfa illiterate ni wọn ẹni tó bá sọ bẹ́ẹ̀ àfi tó àmọ́ tí wọ́n tó jẹ́ fún rẹ lónìí fún lẹ́sìn tó sọ látara adé eléyìí ọlọ́mọ ọmọ sànẹ́bì bó ṣe ṣe yẹn ni wípé kò mọ̀ ọ́ kọ kò mọ̀ ọ́ kà nítorí pé nínú ìran tó ti jáde ànẹ́bì kan ò jáde ń bẹ̀rẹ̀ iṣẹ́ tí wá ń ṣe iṣẹ́ tí education wá fẹ́ ṣe nù gbèsè ayé lòun wá ń ṣe bẹ́ẹ̀ sì ni kò mọ̀ kọ kò mọ̀ kà yẹtulu alẹ́ ayati ó ń ka àwọn ọ̀rọ̀ ọlọ́run fún wọn wáyú zàké ó sì ń tún wọn ṣe níbi ìwà bá a ṣe hùwà rí bá a ṣe ṣe ní béèyàn ṣe ń sọ̀rọ̀ ní bá a ṣe ń bá àwọn èèyàn lò ní ìyẹn ní tẹ́síkíyà èèyàn lè jẹ́ pòfẹ́sọ̀ kó ní tẹ́síkíyà tẹ́síkíyà tó akhlaq ẹ̀rẹ́ lomi pòfẹ́sọ̀ ní ẹ̀mọ́ pé ah, ó kàwé lóòótọ́ ó sì gba gbogbo yìí ṣùgbọ́n uncivilized attitude ó wà nínú òṣìṣẹ́ nígbà yẹn bá pọ̀ dẹ́yìn a pòfẹ́sọ̀ tí ń bẹ̀rẹ̀ nǹkan ni ọbẹ̀ jọ pàlẹ́ ọbẹ̀ ah, ọmọ tó sọ̀rọ̀ bá mọ́ ẹni tó ń sọ yìí sí tó bá fún ọ léṣe padà nǹkan èèyàn lè ka gbogbo owó ilé ayé yìí téèyàn ò bá ti ní ládàbí ìyẹn ni tẹ́síkíyà ìyẹn wà nù tẹ́kọ̀ọ́ fẹ́ kọ́ọ̀yàn tó súnmọ́ jẹ́ ọ̀gá ẹ̀kọ́ ọ̀gá gbogbo ilé ẹ̀kọ́ pátápátá ọmọ kan wá èèyàn wá lọ síbẹ̀ fúnra rẹ̀ èèyàn èèyàn wá ní kọ́ ọmọ yẹn ó bọ́ ta èèyàn wá fẹ́ máa nà fúnra èèyàn ọmọ yẹn wá ń yọ kókò sí yàn èèyàn wá lọ nílé èèyàn lọ bọ́ àgùn yẹn lẹ̀ ọlọ bọ́ bàtà ní ọ́fíìsì àwọn òṣùwọ̀n ọ̀gá ẹ̀ ṣe sùúrù fún màá fi yọ ọmọ yìí pé nìṣẹ́gbẹ́ principal àwọn ọ̀gá ẹ̀yin gan kọ́ lọ́wọ́ ẹ̀kọ́ kó fún lẹ́gba ni kì ṣe pẹ́ ìrẹ́ no no no mo fẹ́ fi yí ọmọ ẹ̀ pé ṣé àkúlẹ̀ mọ́ pé òjú lọ tẹ́lẹ̀ ni ló fi jẹ́ wípé ààyè tí èèyàn bá wà ó yẹ kí èèyàn ó mọ tó bá ààyè mu bẹ́ẹ̀ èèyàn ò bá sì ti mọ èèyàn ó mọ yẹpẹrẹ láàyè yẹn bó ti wùlẹ̀ káyẹ̀ yóò tóbi tó àtẹ́síkíyà nínú education fẹ́ ṣe nìyẹn kí wá èèyàn ó lè bá tayé mu kéèyàn ó mọ tó tọ́ nínú ọ̀rọ̀ kéèyàn ó mọ tó tọ́ níwà kéèyàn ó mọ tó tọ́ níbi ìbágbépọ̀ ẹ̀dá ló fi jẹ́ pé education kọjá pé mo mọ̀ ọ́ kọ mo mọ̀ ọ́ kà ìyẹn láti yọ kúrò ń bẹ̀ ló fi jẹ́ pé ẹlòmíì lè ka gbẹ̀ kò tí tẹ́rìbíà kò sí ń bẹ̀ ọlọ́run bá nílẹ̀ ànábì wa yusa kí he ó wàá máa tún wọn ṣe pẹ̀lú tó ń kà fún wọn. wa yu'allimuhumul kitaba wal hikma ó tún wàá máa kọ́ wọn yu'allimu mu'allim ó máa tíìchì wọn a sì ní kò máa kọ kò máa kà àyà yẹn jẹ́ ká differentiate láàrin literacy àti education literacy jùsí on mina terbiya ìpín kan nǹkan kan aspect kan ló jẹ́ nínú education ìyẹn gẹ́gẹ́ kọ́ education ọlọ́nìrẹ́ ànábì wa yọ alimọ́múl kìtàbà wa lẹ́hìkìmá wà ń kánú mi. ọlọ́wọ́ bá ní wà ń kánú torí pé àwọn alárúbáwá gbé ń kọ́ búlù min kọbulu min yẹn kò torí ẹ̀ fún ní kẹsìrọ̀ min kọbílù torí páwọn alárúbáwá ṣáájú ká tó gbé wọ́n dìde nínú wọn ànábì kan ò jáde nínú wọn rí náà fi jẹ́ omi yóòn láfi bọ́lá lẹ́mú mi wọ́n ń bẹ nínú ọ̀nà àánú àìsí wà yìí àìsí revelation àìsí pa ànábì ọlọ́nkan sí wọn rí àánú yẹn ń bẹ pẹ̀lú wọn. Ona náà fi jẹ́ omi yún wàbí táálì ìyẹn bí kánmọ́ làkàkún pa afẹ́ mọ́ kó afẹ́ mọ́ kà ọlọ́run tó wá sànẹ́bì bẹ́ẹ̀ àti àwọn ìran lárúbáwá bẹ́ẹ̀ ọlọ́run ọba fi ṣe yìí fún wọn ní tó bá yẹ kí wọ́n mọ̀ ọkọ wọn mọ̀ ọ́kà ni wọn ò bá sọ wípé ànábì lọ kọ kùránì fún rẹ̀ ni ló fi jẹ́ kí tọ́lọ́run bá fẹ́ torí nǹkan kan ṣe nǹkan a sì máa fi kọ́ra wọn kí nǹkan tó fẹ́ kó wáyé kó lè wáyé èyí ṣe tọ́lọ́run ò fi gbá ànábì dìde nínú àwọn ọmọ Israẹli torí pé àwọn tí ò mọ̀ kọ mọ̀ kà torí pé ọlọ́run ti wọ̀nyí kùránì nìkan ni ó padà sẹ́kù gbogbo òwe tó kù ò ní sí mọ́ tó bá ṣe pànẹ́bí mọ̀ kọ mọ̀ kà ni wọ́n ní àà gbogbo ohun tí ń sọ yẹn ẹ̀rí pé tá a bá ń ka kùránì ń gbà mí ìtàn mi ń bẹ tá a bá wọnú bẹ́ẹ̀ yóò sì fẹ́ jọra wọn ṣùgbọ́n ànábì òwò ń bẹ sẹ́ni tó bá tiẹ̀ mọ̀ nǹkan kà ni ọ̀tọ̀ ábà lè sọ pé ẹ̀mẹ̀ kó gbélé róòmù ó gbé bẹ̀pẹ́ ó sì bá wọn wòlíì ibẹ̀ ó bá wọn ṣe ànábì ò lọ bẹ̀rí gbogbo ìrìn àjò ànábì ojú ṣáàmù kọ́ lọ ṣáàmù kọ́ sòwò lọ kó tún padà wá ṣáàmù èsì ṣe lẹ róòmù látara àdé eléyìí ọlọ́run ọba wa máa ń sọ ní alukur'an yóò ní rẹ̀ ànábì kú sọ báyìí. olùwọ̀ alukọ́ dirun alẹ́ ayọ̀ yẹ̀ bá bàálẹ̀ ikú mọ̀ ọlọ́ni rẹ̀ ànábì kúl sọ fún wọn ìpọlọ́wọ́ bá wọ́lọ́kan dírun aláyàbáta alẹ́kùn àtàbámi ń fọ́ kíkún ọlọ́wọ́ bá yìí ní kápá láti fìyà ránṣẹ́ sí yín mẹ́rin fa òkè kún ó lágbára láti jẹ níyà látòkè láti sánmà pẹ̀lú kójò búrọ̀ kọ́lọ̀ ń kó rọ òkúta lójò fún yín àbí kó jágbe mọ́ yín látòkè gbogbo èèyàn pátá mi ń fọ́ òkè kún asàlàyé fún wa lánàá pé àwọn àfọ onímọ̀ tẹ̀sí ulama wíìl wọ́n tú lọ́nà méjì ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wọ́n sì tú sí àwọn tó jẹ́ olórí tí wọ́n jẹ́ kà ọlọ́run lè kó àwọn ìka kó pa wọ́n pọ̀ kó ṣe wọ́n lọ́gàá lẹ́yìn lérí tí wọ́n máa fìyà jẹ aw min taati arjulikum àbí kọ́lọ́hún ọba kó tiẹ̀ fìyà jẹ yín láti abẹ́ gìgísẹ̀ yín bí kílẹ̀ ó rí kílẹ̀ ya ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ tó bá sì wọ ọlọ́run nínú túmọ̀ míì lọ́dọ̀ àwọn àfún onímọ̀ tafsir àwọn míì dì yín ọlọ́run a sì lò wọ́n kán máa fìyà jẹ yín anabiwa muhammad sallallahu alayhi wa sallam lérí àyà yìí bá a ṣe ká yìí gbogbo ògbà láàárọ̀ lálẹ́ anabi sallallahu alayhi wa sallam kì í fi àdúrà yìí ṣeré anabi ó máa bẹ lọ́hún pé allahumma ìrẹ́ ọlọ́hún inni as'aluka al-afiyata fi dunya wal akhirah àdúrà yìí nínú àdúrà tánàbí máa ń ṣe ni ó ń bẹnu tíra àfáwa imam bukhari imam bukhari ni wọ́n mú wá nínú tíra al-adabul mufrad ànábì lójúmọ́ kò lè má ṣàdúrà òun ló fi jẹ́ kí tọ́ ọba lóun fẹ́ jáládùá ọmọ tọ ànábì lẹ́yìn ni ṣé torí pọ̀ fẹ́ ṣàdúrà náà ló dún bídíà kò ní ìdí ọ̀sẹ̀sẹ̀ ó lè ṣàdúrà kánàbì sọ́lá ọ̀sán ló fi jẹ́ pé a máa dùn ní púpọ̀ wípé a jùnà sí súnà kò sí téèyàn fẹ́ tọrọ pátá ládùá béèyàn bá ń ka àhàdé dáadáa èyí ó rí àdúrà tánàbì máa ń ṣe tó yẹ pé ẹ̀dá ọmọ nìyẹn kan ò ṣùgbọ́n ìmọ̀ ló ta nẹ́bì yẹn lójú ọmọ ṣe yá jàkàjàkà yá ìlú àbíkí yá sàmùsàmùsàmù yá ìlú àbíkí kí ni ìtumọ̀ èèyàn ẹ kí ni jákèjáka ni jákèjáka kí ni ìtumọ̀ èèyàn ìwọ́n tó ń sọ gan náà sọ ọmọ túmọ̀ bóyá pè ní bóyá kankan ó mọ túmọ̀ kò sádùn àtànàbì ṣe kan bẹ́ẹ̀ gbọ́lá bá kékeré báyìí èèyàn mọ̀ túmọ̀ yóò ní túmọ̀ ìgbà tí ànábì wa ń sọ áyà yìí kalẹ̀ pé òun lè fìyà jẹ àwọn èèyàn látòkè àti láti sàlẹ̀ anabi wa máa ń bẹ lọ́kọ̀ Allahumma ìrẹ́ ọlọ́run inni as'aluka al-afiyata fi dunya wal akhirah ọlọ́run àkọ́kọ́ tí mò ń tọrọ làlàáfíà ọlọ́run mọ́sẹ̀ kádàrá bẹ́ẹ̀ fún gbogbo wa náà ọlọ́run má di àárẹ̀ sí wa fi dunya wal akhirah anabi ní láyé gbogbo àti màá lò láyé má fi àlàáfíà wọ́n mi wal akhirah tó bá tún dọ̀hún náà ìbéèrè wa ni wípé níjọ̀gbọ́n dal kìyàmà ṣé èyàn ó sì kìíní àwọn àfáà nítumọ̀ àáfíà ni wípé àlàáfíà tùmí àdábìl kọ́bìr kọ́lọ̀hún ó jẹ́ ń dápé kí n sì là níbi ìyà sáré torí pé àìlálàáfíà náà ń bẹ́ẹ̀ ẹni tí ń jìyà nu sáré sọ́lálàáfíà. So wọ́n ti sin ní ìṣojú tọ́gọ́rùn ọdún wọn ò sì dáyà dúró láti gbà náà ẹ̀yìn sì ń sọ pé ilé lọ́lọ́ tààrà anábì bẹ́ẹ̀ lọ́hún níbẹ̀ pé àlàáfíà láyé tí ń bá tún papòdà mọ́sá ìlàmí níbi ìyá rẹ ọlọ́hun anábì tún ní Allahumma ìrẹ́ ọlọ́hun inni as'alukalẹ̀ afuwa wàlẹ̀ àáfíà ìrẹ́ ọlọ́hun mò ń tọrọ àmójúkúrò àforíjìn látọ̀dọ̀ rẹ ọlọ́run wàlááfíà àtàláfíà anábì tún tọrọ ẹlẹ́ẹ̀kejì fi dí ní wàdùnìyáyà nídìí ẹ̀sìn mi gbogbo kùdìẹ̀kùdìẹ̀ mi ṣàmójúkúrò fún mi jẹ́mọ́ tánábì bá tún sọ yẹn kùdìẹ̀kùdìẹ̀ oníbẹ̀rẹ̀ anábì ń dẹ́sìn sallallahu anábì ń sọ kó lè fún wa ni tánábì bá lè sọ eléyìí kí ló fẹ́ fa fáàrí kémi ó máa ṣe àdìbáwọn eléyìí ṣe ń kí wọn àwa kí wọn lọ ta ló sọ fún ọpọlọ ń gbà àbí kọ́ ọmọ wúra rẹ kó dájú ẹnìkan lọ ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ànábì ní sọ pé kùdìẹ̀kùdìẹ̀ òun yìí nínú ẹ̀sìn ló fi jẹ́ pé ẹ̀sìn náà yóò máa yé wa sí ni ẹnìkan wàá lè sọ pé ah, àwa ti mọ̀ ẹ́ tán irọ́ níjẹ́ bẹ́ẹ̀ gbogbo ìtawà náà ń ṣe tábà yíjọ́ ń ṣe yìí tọ́ba yìí tún dọ̀la àwọn ọmọ táwọn bí ó ah, sọ pé bíbí àbí ẹbí ẹ̀ máa ń bẹ lọ́wọ́ yín bíbí àbó bàá bó ṣe tún rí ni bó ṣe bí ó ṣe máa rí nu àwa sọ bẹ́ẹ̀ sáwọn tó bí àwa a gbọ́dọ̀ máa retí bẹ́ẹ̀ náà ọlọ́run wá jẹ́ káwọ́ ò lè gbà á torí pé àwọn tó bí àwa àwọn gbà á àwọn táwa bá ṣe gbogbo wa bá tá a sọ fún wọn àwọn tó pọ̀ gbà á ṣùgbọ́n àwọn ọmọ tiwa náà ọlọ́run tí káwa náà ò lè gbà á fún wọn náà torí pé ìmọ̀ ẹ̀sìn àmọ̀ ọmọ náà ni mínàlì máhàdì ilà láhàdì àmọ́ àgbàtán ti bí wa tá a fi wọlẹ̀ àlè mọ́ tán àmọ́ níbi tá a kù sí àmọ́ ní kùdìẹ̀kùdìẹ̀ báwa ṣe rí kùdìẹ̀kùdìẹ̀ àwọn bàbá wa tí wọ́n ṣáájú tá a bá wa ṣàdúrà fún wọn pé wọ́n gbìyànjú kọ́lọ́n kó san wọ́n lẹ́sàn tọ́ àwọn ibi tí wọ́n kù sí rèé ibi tí wọ́n kù sí náà wọ́n lè mọ̀ mọ́ nígbà tí wọ́n káwọn tún rí gẹ́gẹ́ bíi pé àwọn fi ń gbìyànjú lójú ọ̀nà ìsìn ọlọ́run ṣùgbọ́n gbà táwa dé àwa rí i pé ilé ah, ìkùdìẹ̀ kan challenges táwa tó wá ń fèsì ńgbà tiwa ó ṣe é ṣe káwọn ọmọ tiwa tán bá tún déhùn náà ah, ó yẹ kẹ́ ẹ túbọ̀ gbé báyìí bó ṣe yẹ kẹ́ ẹ gbé báyìí nítorí pé àwọn challenges yẹn lè mọ̀tún sí mọ́ nígbà tiwọn náà lànà bí fi ń bẹ lọ́n wípé ọlọ́run ṣàmójúkúrò fún mi nípa ẹ̀sìn mi wàdùnníyáyà nípa àlámọ̀rí ayé mi náà ẹ ò bá nàbí ṣe kó méjèèjì ó sọ tọ̀sẹ̀sìn ó sọ tayé ló fi jẹ́ pé nta máa sọ pé Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. kò sí nínú ìmánì kéèyàn máa sọ pé ọlọ́run gbogbo orí ayé ọlọ́run má fi lé òun lọ́wọ́ àlìjẹ́nà yìí nìkan ni kò sínú ìmánì bídíà ní tó ń sọ arákùnrin kan láyé anabi sallallahu alaihi wasallam àárẹ̀ ṣe àárẹ̀ yìí wá pọ̀ débi pé ó ti wá yọ́ mọ́ orí bẹ́ẹ̀dì ó ti yọ́ tán lórí bẹ́ẹ̀dì níbi tá rẹ̀ ìlágbára ànábì wa lọ kí nínú ìṣesí ànábì sallallahu alaihi wasallam nínú súnà ànábì tó yẹ ká máa kọ́ ṣe púpọ̀ ó náà ní pátá bá gbọ́pọ̀ mọ́ ẹ̀yà wa kàn ń sàárẹ̀ ká lọ bẹ́ẹ̀ wò ká ṣàdúrà fún ànábì wa lọ bẹ̀ arákùnrin yìí wò ànábì wa wò títí títí ànábì wa bi àwọn èèyàn rẹ̀ léèrè àdúrà wo ni máa ń ṣe lórí jẹ́ kí gbàmí náà wọ́n bá rí wọn àfa kan sí wọ́n náà wọ́n náà ó kàn jí lóhùn náà ní orí àwọn olóòtú fòdìdí náà sá dè náà lẹ́yìn bá kó náà gbé àwọn àdúrà wọn náà máa ń ṣe wọ́n yìí sàtẹ̀ ìwé kó jáde ẹ̀jẹ̀ àwò nígbà tẹ́ bá wo ó dókò àjẹnu ẹ̀ ń fà yìí àwọn tó ń fà náà náà fọ́ nǹkan mọ́ lórí anabi wa béèrè wípé àdúrà wo ni máa ṣe wọ́n wá ní ìdí máa ń ṣe ni wípé yóò ní ìrẹ̀ ọlọ́run gbogbo ìyà tó ń wò bá jẹ lọ́rùn fi jẹun láyé bì wọn fẹ́ kankan jọba kó nǹkan dé jọba ìyá kìámà anabi ni ọba má sọ bẹ́ẹ̀ anabi ni awàlẹ́ àyẹ̀kú allahumma rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar anabi ni ó ṣe máa sọ pé ọlọ́run ṣe dáadáa fún mi láyé ṣe dáadáa fún mi lọ́rùn làmí níbi ẹ̀yìn ojú kó gbogbo ẹ̀wọ́ tẹ̀tẹ̀ tó sọ pé kó fi àjọ láyé olórí gbà olórí gbà ẹni tọ́lọ̀ ń bá lé ọ̀sáré kò sí ọ̀sá eré o ìgbà lọ́n dán wa wò olórí gbà ọlọ́run ìdí ojú mẹ́rin wa lọ́lọ́mọ tààrí ẹ̀ sí wa. anábì wa ṣàdó àfarakùnrin yìí ó wà lálàáfíà kí la fẹ́ mú jáde ń bẹ̀ òun náà ni wípé a tọrọ orí ayé àwọn ẹni ire tí wọ́n ṣáájú nínú àwọn olùbẹ̀rù ọlọ́run wọ́n ní zuhud ìráyésá ìdánpè níráyésá ó náà ni kéèyàn ó ṣètò ọlọ́run kéèyàn ó sì gbìyànjú lérí àwọn nǹkan kan nínú àlámọ̀rí ayé tí yóò ràn yàn lọ́wọ́ lérí àlámọ̀rí ẹ̀sìn kéèyàn ó gbìyànjú àti ní kéèyàn ó gbìyànjú ẹ bọ́lọ̀ bá ti fún yàn lágbára mọ́ tí ó ràn yàn lọ́wọ́ ló fi jẹ́ pé zuud ó náà ni kéèyàn ó lé ń téèyàn bùkátà sí láyé ìyàtọ̀ ń bẹ láàrin téèyàn need àti téèyàn want èèyàn lè want nǹkan you may want something tó sì jẹ́ pé you don't need it ọmọdé tẹ bá bi léèrè pé mo ń lọ ọjà kí kí n bọ̀ ra bọ̀ jáde ẹ bá ń ra aeroplane bọ̀ ntọ́ want ni i want aeroplane àwọn olùgbé ò nídìí ẹ àbónídìí ẹ ṣùgbọ́n tó yẹ pé wọ́n ti ẹ̀ ni ó wọ́n ti ó fẹ́ ẹ̀fọ́ rẹ̀ rọ́nplẹ́n báwọn èèyàn ṣe àwọn tó bẹ̀rù ọlọ́run ṣe ń ṣe láyé tán nídìí ni wọ́n ń lé láyé kì í ṣe pé káwọn àwọ̀ ẹ̀ mọ́yà èyí tí wọ́n nídìí ohun tán bá ti wá mu wọ́n wà á lò yóò máa jẹ́ ìrànlọ́wọ́ fún wọn láti rí tọ́lọ́ ṣe ìyẹn pọ̀ nínú àwọn àdúrà tánàbí máa ń ṣe ànábì ní dunya ma taqini fitnataha ànábì ní ìrọlọ nílé ayé yìí bó ṣe tó in tí ò ní gé ń kó sínú fìtínà ayé ọlọ́run fi lé mi lọ́wọ́ tí òfin ní jẹ́ wípé torí wípé mo fẹ́ jẹ tí mu ó di tó kí n tó mu ọlọ́mọ sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ kí jíjẹ mú àwọn tí mo ní bùkátà sí ọlọ́run ṣe fún mi kí n má bàa kó sínú fìtínà ayé allahumma inni asaluka rahmatan tughnini an rahmati man siwak anabi oní rẹ ọlọ́run kẹ́mi lọ́dọ̀ rẹ kíkẹ́ kan tí ó rọ̀ mí lọ́rọ̀ tayọ kí n má wọ́wọ́ ẹni kankan ẹ wà ní ṣé èèyàn máa dúró àṣetá nabi sallallahu alaihi gbogbo yẹn kúnlẹ̀ òòká òòwádìí ń pẹ́ wàá lọ bẹ̀rẹ̀ ní sàdúrà kan ọ̀fàdúrà yẹn two million two hundred and two kìíní kan mílíọ̀n gbàtó fi dìde ẹ̀yìn ti gan gbogbo àwọn wọ̀nyí ẹja kéèsì anábì wa ń bẹ lọ lórí ọ̀rọ̀ tayé àti ti alkiyama ó tún ní wà áhálí àwọn ará ilé mi náà ọlọ́run bá ń fún wọn lálàáfíà bíyàwó ẹni ò bá gbádùn èèyàn lè mọ́ lè jókòó báyìí ìyẹn lè má lè ṣe tẹ̀síìrì gan ìyẹn kàn wá ẹ̀dá kan mi ò nílé kò nílé tó ó dàbẹ̀ ni pé ó tẹ ìyàwó díẹ̀ bó ṣe ń sọ̀hún ìrìn lọ ní sọ̀hún torí bọ́kàn ò ní balẹ̀ ẹni tó mọ̀ rẹ̀ ò lálàáfíà bó bá jókòó báyìí mi ò ní pẹ́ torí pé àtúgbò gbòǹjẹ lọ sí hospital anabi ama bẹ lọ́n pé àtàrà alẹ́ àtọmọ ọlọ́ndàkùn kádàrà àlàáfíà lé wọn lérí wàmálì adúkìá mi náà nǹkan ní mi ọlọ́run má fi jàǹbá ṣe àdúrà tánábì máa ń ṣe ni ànábì ọ̀wà Allahumma stur àwòrátì àwòrátì ọlọ́run dákun ibi tí mo kù sí bá mi bò ó òhò mi má hàn sáyé àdúrà tánábì ń ṣe nìyẹn yóò tún gbogbo tí ń bà mí lẹ́rù fi mí lọ́kàn balẹ̀ wà fádínní min bayni yadaya sọ mi dáàbò bò mí níwájú mi báyìí má ṣe tèmi níyà ń bẹ̀ wà mí ní khalifi lẹ́yìn mi má pè tèmi níyà wà á ń yẹ mí ní lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi má pè tèmi níyà wà á ń ṣì máa lẹ́gbẹ̀ẹ́ òsì má pè tèmi níyà wà á ó bí ká á làmí ń ta á ti mo bẹ̀ ọ́ láti abẹ́ ẹsẹ̀ mi ẹni tí ò tó mi má jẹ́ wọ́n gbé mi pa. ìyẹn lànàbí máa ń sọ nígbà táyà yẹn ti sọ kalẹ̀ ẹ̀rí wípé ìyá lè wá látòkè lọ́lọ́run wí ó sì lè wá láti ìsàlẹ̀ nígbà tánábì wá fẹ́ ṣàdúrà tẹ níwájú lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ tún lẹ́gbẹ̀ẹ́ sí lókè àti nílẹ̀ ọlọ́run má jẹ́ kíyà òjẹ́ tèmi ń bẹ̀ lọ́pọ̀ jáwé náà bá ń ké Qur'an nínú òṣèṣẹ́ ànábì ni tá a bá ti débi ìkẹ́ àtọ̀rọ̀ ọ̀kẹ́ ọlọ́run ọba ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti débi ìyà

àbí kọ́lọ̀wọ̀n bó ní kọ́rọ̀ yín ó mọ ìra yín mọ́ làbísà láì fún alánà wípé làbísà yẹlíbàṣọ lóbùsán káwọsọ nínú èdè lárúbá ni wọ́n ní làbísà sáúbà ó wọsọ ṣùgbọ́n tó bá jẹ́ lábàṣà tí ò jẹ́ lábí tó bá jẹ́ lábàṣà yẹlí làbùsán kí nǹkan ó fọ́jú pọ̀ ó nìyẹn lọ́lọ́run wá ló ń bi áwó àbíkọ́lọ́run ọba ó ní kọ́rọ̀ yín ó fọ́jú pọ̀ láàrin ara yín ṣíya and hálù nìyẹn lẹ́ni tẹ́ wàá ta kété síra yín tẹ́ pinra yín sọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ yìí ní báyìí ṣe títọ̀ òun ò ní bákan ṣe bẹ́ẹ̀ sì ni abẹ́ òǹbùrẹ́là Islam náà ní gbogbo yín jọ wà ọlọ́run níyà kan nìyẹn bó bá wà á lè ṣe bẹ́ẹ̀. a wà á ṣe débi pé wáyé dí ikọ́ bá ń dọ̀kun sàbáàdín ìyàwó àmọ́ tọ́sápá kan yín látọwọ́ apá kan yín ẹ̀yin náà lẹ́gbójú jàkọ́ra yín ẹ wà máa yín lọ́wọ́ ara yín ẹ máa para yín ẹ máa ta ìjà ara yín sílẹ̀ ìgbà tánábì dé orí eléyìí sallallahu alayhi wa sallam anabi wa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé a ah, àṣẹ méjì ìta kọ́kọ́ anabi ni hàtáàni ahwan méjì ìta kọ́kọ́ pé ọlọ́run lè fìyà jẹ láti sánmà ọlọ́run lè fìyà jẹ láti ẹsẹ̀ méjì èjì ń kéré sí ẹlẹ́kẹta yìí tànàbí sọ wípé aljama'atu rahma walfurqatu adab kéèyàn ó jọjọjọ kan ká jọjọ mọ lásìpọ̀ ká máa bára wa ṣe ní tìfẹ́ ìkẹ́ńbẹ́ńbẹ́ wàlfúrúkọ́tù adab ṣe tiẹ̀ lọ́tọ̀ kí n ṣe tèmi lọ́tọ̀ ìyá ni máa bí fún kó wá dànàbìbì sọ wípé àṣé alifúrúkọ̀ òun tún ju kí àti ẹ̀jẹ̀ yẹn gan lọ látòkè àbí láti sàlẹ̀ dànàbìbì sọ wípé hàtá ní ahwan méjì ìtàkọ́kọ́ òun àsótó fúyẹ́ lẹ́gbẹ̀ẹ́ pé ká wá dojú kọrẹ ẹni láàrin ara wa àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n lọ́rọ̀ yìí ṣé lérí mùsùlùmí nìkan ni ọ̀rọ̀ wọn pín sọ́nà mẹ́ta lérí ẹ̀ ó ń bẹnu àwọn àfọ́nímọ̀ tafsir tọ́lọ́rọ̀ tọ́lọ́run sọ yìí mùsùlùmí nìkan lọ́lọ́run dojú ẹ̀ kọ́ àwọn àfa onímọ̀ mi sọ wípé àwọn tí wọ́n jẹ́ lẹ́ṣẹ̀ lọ́lọ́run ó fìyẹn bá wí àwọn àfọ́nímọ̀tà fífúnmi sọ pé àti mùsùlùmí bó ṣe lè ṣẹlẹ̀ lọ́dọ̀ mùsùlùmí náà ló lè ṣẹlẹ̀ lọ́dọ̀ kèfèrí náà tí wọ́n dojú ìjà kọra wọn bẹ́ẹ̀ ìyẹn jọ kan nínú àwọn ọ̀nà tọ́lọ́run fi máa bẹ̀rù ẹ̀ wílérílẹ̀ a ṣàlàyé fún wa lánàá wípé arákùnrin tó pa Ali bínú Abi Talib orúkọ ẹ̀ ní Abdulrahman bínú Muljam òun pa ó jọ kan nígbà tó wá yá akọrin kan wá dìde nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ti pẹ́ òun tó wá ń sọ wípé ya dọ́rọ́bà tán mi ń tẹ̀ kí yẹn. ya dọ́rọ́bà tán mi ń tẹ̀ kí yẹn máa rọ̀ dàbí ya ilá lè yẹ bolúgọ mi ìdílé arúṣì ìdíwọ̀n náà ilá lè yẹ bolúgọ mi. òun níbi tóun ya olùtakò ọlọ́run dé la fi ṣàlàyé fún wa lánàá gbogbo ohun téèyàn bá fẹ́ ṣe nínú ẹ̀sìn tí mọ̀ ò bá ti mọ rẹguléètì ẹ̀ ìmọ̀ kéèyàn ó ṣàṣejù àbí kéèyàn ó má ṣàṣètò àwọn khawarij níbi ká Qur'an wọ́n gbìyànjú níbi ká Qur'an sórí wọ́n gbìyànjú níbi ká máa ṣe ìjọsìn tí mi bá yan náfìlà ìwọ́gun ó sì mọ wo náfìlà tiẹ̀ pé ah, níbi táwọn eléyìí wà òun ò rò pọ́lọ́ lè gbà tiẹ̀ níbi táwọn náfìlà yẹn àmọ́ bí wọ́n ṣe rí yẹn anábì ní Yahudi ìwúmọ̀ yìí ni wọ́n jẹ́ anábì tún ní ajá ni wọ́n ẹni ibi ayé tó tó wọn ò sí wọn pa mùsùlùmí wọn sọ gbogbo yẹn di kèfèrí bẹ́ẹ̀ yẹn bá ṣe ìyapa àṣẹ ọlọ́run yẹn ti di kèfèrí náà nìyẹn ló fi jẹ́ pé nínú àdìsọ́kàn tiwa àti gbogbo àwa tá a jókòó yìí alùsùnà wàlìjàmá ló fi jẹ́ pé tẹ́lẹ̀ mẹ́gbẹ́ ah, àwọn alùsùnà téèyàn bá mọ̀ túmọ̀ ọ̀rọ̀ èèyàn ní sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀ẹ́dì tá a fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yìn èsì alùsùnà ẹ̀ẹ́dì pé lójú ẹ̀kẹ́ gba alùsùnà lèmi náà gbogbo èèyàn àwọn alùsùnà sọ yasuna la ma gbọ́ tó yasuna abẹ gbọ́ yabidia ẹ wọ́n fi ya yín jẹ yabidia wọn ìyá bídí àbò ìyá súnà náà ni bó ló yá ń yọrẹ kó ń bẹ̀ pẹ́ lọ́dọ̀ àyún lọ́dọ̀ àwọn súnà alákìdá ṣùgbọ́n lọ́dọ̀ ẹ̀yin èwo lẹ́yìn o lọ́dọ̀ àwa onísúnà ìgbàgbọ́ wa ni wípé pé èèyàn ṣẹ lọ́hun kò sọ́dí kèfèrí àfáà wa tí wọ́n kọ tíra àkídàtù tọ̀hàwíyà wọ́n ní la nukaffiru ahla qiblatin bi dhanbin ma lam yastahilla nínú ìgbàgbọ́ tiwa àwa gbogbo ẹni tá à ń jọ ń kírun àìlè àìpè wọ́n ń kèfèrí o látara pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kan ó mutí ó ṣe zina ó lu jìbìtì ó rí kí ṣe kèfèrí akala ṣe ẹlẹ́ṣẹ̀ ni lórí ẹ̀ṣẹ̀ yẹn bó túbá Ọlọ́run foríjì bí ọba sì túbá bó bá kú lérí ẹ̀ bọ́ba wù ọlọ ọlọ́run lè fi ya rẹ̀ jẹ́ bọ́ba sì wù ọlọ ọlọ́run lè yá fẹ́ àkídà alùsùnà nìyẹn ló fi jẹ́ pé ó wo lẹ́nu tiwa láti pẹ́ nìkan kèfèrí ẹni tó jẹ́ mùsùlùmí ni o tí ò bá ṣe wípé àwọn nǹkan téèyàn lè ṣe tó lè sọ̀yàn di kèfèrí tó bá wáyé látọwọ́ ẹ̀ ṣùgbọ́n ṣe ò sọ̀yàn di kèfèrí ẹnìkan máa ń mutí lẹ́yìn anábì sallallahu alaihi sallam tó bá mutí wọ́n tún nàlẹ́gba tó bá tún yá wọ́n tún mu wá wọ́n tún mu wá wọ́n tún nàlẹ́gba yóò tún mutí àkọ́kọ́ náà wọ́n sàbí wá ní pé ah ọlọ́run làánà ọkùnrin yìí má àkìsàrò mọ́ ikú tàbí ṣé wọ́n nìkan ni anabi la látàkùnù àwana lè ṣe ẹ̀kọ́ ni aláàkíkù anabi ni ẹ má jẹ olùrànlọ́wọ́ fésù lórí ọmọ ìyá yín àwọn àfa àmújáde ń bẹ̀ pé tó ń ti ṣe mutí anabi tún pè ní kíni lóbi jẹ́ pé ẹni tí ń mutí tó kú sílé ọtí tó sì jẹ́ mùsùlùmí sáàkìrùn sí la bẹ́ẹ̀ ni àkìrùn sí la akálàṣe àwọn bàbá yìí máa ń múlẹ̀ mọ́kì wọ́n lè ní kí àwọn ọmọ kàtà ń gbá bọ́ọ̀lù ẹ̀ ẹ̀ wá mẹ́wọ́n ẹ lọ kírun sí láti lè jẹ́ kó jẹ́ kọ́ fún ẹlòmíì náà wípé ìwà tó wù tó bá kú kì wà dáadáa àmọ́ ìjẹ́ mùsùlùmí rẹ̀ yẹn ẹ̀tọ́ rẹ̀ ní ká kírun sí la nígbà tó jẹ́ pé fáńdù kìfáyà ni táwọn kan bá ti kí ẹ̀ṣẹ̀ ti kú fáwa tó kù ẹnìkan lọ pokùnso ọ̀parẹ̀ ẹ̀ṣẹ̀ ni tó sì jẹ́ mùsùlùmí á kírun sí la àkàlẹ́ káwọn kan ó kí sí la ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn ọ̀rọ̀ rẹ̀ wà lọ́wọ́ bó bá wu ọlọ́run ọlọ́run á jẹ́ ń tó ṣe bó bá sì wu ọlọ́run lè yáfẹ́ ṣùgbọ́n ń ta fi lè sọ àbálágbájá ṣe òun náà ni alukufuru buwaa ìwà kèfèrí tó fojú hàn báyìí ìwà ẹbọ tó fojú hàn báyìí ìwé ẹni tó bá ṣe yẹn àgùdọ̀ kí wọn ṣe la àfa àti ń gbẹ bọ lórí ta bá a bá ka mọ bẹ́ẹ̀ tí ì pé wọn ní ó ń gbẹ bọ gbogbo wọn ní òun kò ṣe dọkàn wá pẹ̀lú àfa ìkó ṣe ń wè yọọ mọ gbẹ bọ ah, ó ṣe lérò pé yọọ mọ gbẹ bọ èyí tó tún ṣe yẹn tún burú lẹ́sẹ̀ látàdùn nánà bíi mùsùlùmí na su a má máa lérò tí ọ̀dà sí mùsùlùmí àfáàwọn lẹ́bí ọmọ ṣẹ bọ́ bó ló ṣe mà ní máa ń dálejò lóhùn àyà máa sọ bẹ́ẹ̀ dídálejò lóhùn lọ́sọ̀ọ́dẹ lẹ́bọ àbí n ti ń ṣe níbi tí ń dálejò lóhùn sọ orí n ti ń ṣe níbi tí ń dálejò lóhùn orí àlá má sọ bẹ́ẹ̀ àyè sọ̀rọ̀ lérí nǹkan torí péjọ́ gbé dàkìyàmá ọ̀rọ̀ yẹn yóò lágbára tí ò bá lọ jẹ́ bẹ́ẹ̀ òun ó sì rántí pé o ti ṣàbòsí sóun nínú ọ̀rọ̀ òun ọ̀ mọ̀ ǹjọ́ náà bóyá ṣe eré rẹ̀ gùn ò tí òṣùwọ̀n tí ó bu àlìjẹ́ ọlọ́ọ̀ ọ̀dà fẹ́ pé mo ní bónọ́ọ̀sì kan lọ́dọ̀ bá ń gbà bá gba rẹ̀ lọ́dọ̀ rẹ̀ nítorí pé bá jẹ́ ọ̀sọ̀rọ̀ rẹ̀ láì dá lẹ́yìn ló fi jẹ́ wípé ó dá lé èyí tó kàn gan nínú àlámọ̀ èyí tí ì dá ámbèlè ta ṣe èyí tí ó kàn àmọ́ èyí tá a bá rí dájú báyìí tó dáni lójú tó bá tún wá dáni lójú á tún wá pe onítọ̀hún lágbájá èmi rí ọ báyìí ní tó ṣe tó ṣe tí wọn náà sì mọ̀ dájú ẹ̀ gbà báwọn ó ṣe mọ̀ ṣe ń tàwọn ẹnu kò yé wọn ni ìyọ́ wa sọ̀rọ̀ yẹ ẹ̀ á fa àlàwọ̀ ẹlẹ́bọ ni o bọ́ bá kírun ẹ̀ má kírun lẹ́yìn bó ku ẹ̀ má kírun sí la àfi tó bá túbá tí gbogbo wa sì mọ̀ pé ó ti padà túbá ṣùgbọ́n ọwọ́ àbá ẹni ẹni pé tọ̀ ibi tó kàn mọ́ ni òun náà mọ̀ pé kíní kan kan kí lọ́ tọ́ra àforíjì kẹ jáwọ́ ń bẹ̀ wọ́n kó o sì gbúdọ̀ sọ́mọ́ ló fi jẹ́ pé ìgbà mi ń bẹ o lè ká èèyàn mọ́bì kan nígbà míì tó bá bilé rẹ̀ gbogbo ló ṣe jẹ́ ìgbà ah, ọkàn kàn mọ́bẹ̀ náà ni ọkàn òun náà ò lọ sí nǹkan báyìí ló fa nǹkan báyìí ló fa èèyàn wàá ṣe wá àsìkò ẹ lọ túbà ó ń tẹ́ ṣe ẹ̀ṣẹ̀ ni ṣírùkù gan ni ẹ tọrọ àforíjì lọ sókè sì jáwọ́ ń bẹ̀ tó bá sì ti tọrọ àforíjì tó jáwọ́ ń bẹ̀ ọlọ́wọ́ foríjì ṣùgbọ́n kéèyàn wá tún ti pọ́n ìwé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ àfa àlágbájá àjọ ń ṣe ni ó lè má sọ tiẹ̀ fún ẹ̀ àwa ti pẹ́ ń di ẹ ẹ sọ pé kí ni bọ́ọ̀ bá kékuwa látò bọ́ọ̀ bá ti kéyìí tá à ń ṣe yìí ó ti mọ̀ nǹkan kan fọwọ́ kẹfẹ́ rí mi. daafọ abidogwụ ikiriri bidan bika ikirir bidan bika sanwó mwetilobotaja usane à ní ọ fa ị na-jụ ọ da daa bidan baa nì à ní ọ fa ị na-jụ ọ da daa bidan. bènyànba tì ṣe tọrọ àfọlìchikwujawo mbè kawá so èsè dị fà anyị ịnyé ganam asọ ma lam yastahilla téèyàn ò bá ti sọ ẹ̀ṣẹ̀ dẹ̀tọ́ fún rẹ̀ ẹnìkan mutí lágbájá òun mutí ah, ẹ̀sà máa bá a bẹ̀ lọ́wọ́ ká lè fi ilẹ̀ àánà máa fi ọ̀dà ẹlẹ́ṣẹ̀ ni bí ọba tí ó bá bọ́ bá fa ayé lẹ̀ lérí ẹ̀ bó bá wu ọlọ́run ọlọ́run lè jẹ́ ẹ̀yà lérí ẹ̀ bó bá sì wu ọlọ́run tán ọ̀rọ̀ rẹ̀ wọ ọlọ́run ló wà ṣùgbọ́n ẹnu wo gbá kápẹ́ ń nítorí pé mutí a máa lọ bí léèrè pé ah, lágbájá àmọ̀dọ́ tó mutí bẹ́ẹ̀ ń ọ wà nù kùránì kàmú ẹgbẹ́ kùránì yín wá níbi ọlọ́run ti ní ẹ má mutí inú àlìjẹ́nà ọlọ́run tó bá mutí ń bẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹ fi ń wọ́ra wọn bọ́ọ̀ bá mọ̀mú láyé ò lè mọ̀mú láyé kìá mà irú ẹni bẹ́ẹ̀. ìyẹn sọ di kèfèrí torí pọ́ sọ ń tọ́lọ̀ ń ṣe léwọ̀ ó sọ dẹ̀ tọ̀ ẹ̀rí pẹ́sẹ̀ ni ṣùgbọ́n ṣe a máa sọ yẹn di kèfèrí téèyàn bá ti wá sọ́dẹ̀tọ̀ fún rẹ̀ ìyẹn lẹ́ a máa ń wò pẹ̀lú mi bá ń sọ̀rọ̀ bá gbá máìkì mú ta yóò wà máa jábọ́ nínú ọ̀rọ̀ akíní jẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀ bá jẹ́rìí yẹn láyé ò lè jẹ́yàn kí ló dúró adúrún tó ọ̀fẹ́ sọ tó kúnlẹ̀ èṣù máa dúró ti àwọn olùyàwó rẹ̀ yóò máa sì sọ máa sì sọ ó tún máa sọ lásọ fún ọgbọ́yà kí ọlọ́mọdé pé sọ ìjọ wa lérè àwọn khawarij wọ́n sorí ibú látara pé wọ́n pèpè ìmọ̀mọ́ra wọn páwọn nímọ̀ ju gbogbo èèyàn lọ ìyẹn ni wọ́n fi pa lẹ́nìkan ni wọ́n fi pa Ali ó tún wá pa Ali tán ó tún wá lóun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé òun ti rí sí àlìjẹ́nà sí i ọ̀kan náà àwọn èèyàn wọn wá ń kì í ẹni tó paálì gan oníyà tọ́lùbàtà mi tẹ̀ kí ah, ẹ wá wo bíbẹ́ lórí kan èyí tó wáyé mi tẹ̀ kí yé lọ́dọ̀ ẹni tó bẹ̀rù ọlọ́run ẹni tó bẹ̀rù ọlọ́run ni ẹni yẹn tó pè. n tó ṣe yẹn kò lánìyàn kan lórí ẹ o ìlàlẹ̀ abúlọ̀gà mi dẹ̀lẹ̀ ààrẹ ṣẹ̀rẹ̀ dẹ̀ wá náà. ìlàlẹ̀ abúlọ̀gà mi dẹ̀lẹ̀ ààrẹ ṣẹ̀rẹ̀ dẹ̀ wá náà. ó ní tí ó torí ẹ̀ paálì ni pé ó ń wá ìyọ́nú ọlọ́run ọba ọba alára ọba tó ní àlára sí ìyọ́nú ọlọ́run lọ́wọ́ débẹ̀. ìnílá àdìkòrò họ. ó ní gbogbo ìgbà tí mo bá ti rántí ẹni tó paálì yìí lọ́dọ̀ tòun o fàásebò ah, èmi ka ẹni yẹn sí kí ni. àwọn ìbàdí ìyá ti ní ìdáwọ́ ní. zanẹ́. àwọn ìbàdí ìyá ti. ó ní lọ́dọ̀ tòun ẹni ẹ̀ tán bá ní káwọn òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ́ kò sẹ́ni tí sùn wọn sẹ́ẹ̀rẹ́ tí ẹ lè tó tẹ́ni yẹn ẹ tó paálí inna lillahi wa inna ilaihi raji'un náà. akérèmọ bí kọ́ni bùtú ní pẹ̀lẹ́ àkọ́dàrún làmìyá kọ́lé tó dínà hún bàtẹ́yà wà ọ̀dọ́ àná làmìyá kọ́lé tó dínà hún bàtẹ́yà wà ó wá ní mo jẹ́ kí n júwe bí ládàá rẹ̀ ó ṣe pọ̀ tó oníládàá rẹ̀ ó pọ̀ ju àwọn tí wọ́n lọ jagun lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run tí wọ́n wá kú sójú ogun tí wọn ò tún wá ráwọn ènìyàn kankan gbókú wọn tí ẹyẹ tí ń bẹ̀rẹ̀ sí ní wá ń jẹ òkú wọn níbi tí wọ́n kú sí tẹ́yẹ wá jẹ gbó wọn tán tí wọ́n wá sọnù ẹyẹ di sàárè wọn àwọn ẹni yẹn bí ládàá àwọn ṣe tó kò tó ládàá ọmọ ìyá àwọn tó pa á lè. ìgbà tá a tún wá wò tán gbèsè ayé àwọn tán kú yarí pé wọn ò rí tọ́lọ́ náà fi gbèsè ayé wọn ṣe bí wọ́n ṣe tóun ó ní ládàá wọn ládàá wọn ò tó tẹni tó pa ẹwu àṣejù nínú ọ̀rọ̀ kò sí ní tó bi ju àṣejù lọ kò yí tó bi ju àìmọ̀ kan lọ òun wá sọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ àwọn tó wá jẹ́ onímímọ̀ nínú àwọn àfọ̀nsún náà wọ́n wá ní tó sọ yẹn kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ nínú tàn bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ àrọ́mọdọ́mọ ọdún tí wọ́n ti sọ̀rọ̀ yìí látàáyé banil banil umayya asrul umawi lẹ́nu yẹn ti sọ̀rọ̀ yẹn ẹ wá wò ó dèsè láti gbà yẹn síbì táwa náà wá ń ka ọ̀rọ̀ wọn àwọn àfọ àwa fi èsì padà lórí ọ̀rọ̀ yẹn kó yẹ pé tẹ bá ti ń gbọ́ yẹn ẹ gbọ́ èyí tó jẹ́ tuntun èyí tó ṣe déédéé lóòfin jẹ́ pé tẹ́nìkan bá sọ̀sọ̀ kú sọ nínú ẹ̀sìn a gbúdọ̀ fèsì wípé rárá ẹ̀sìn ò rí bẹ́ẹ̀ torí pé nínú àníyàn pé èèyàn láníyàn dáadáa lórí wíwá mọ̀ àkọ́kọ́ nú ẹ̀ ni pé mo fẹ́ túnra mi ṣe gbẹ̀yìn tó bá fẹ́ wá mọ̀ aláìmọ̀kan ni mí mo fẹ́ mọ tí ò yé mi torí mo fẹ́ lọ fi kẹ́kọ̀ọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwùjọ tí mo wà ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn gbogbo èèyàn kọ́ ló lè lọ kéw gbogbo èèyàn kọ́ ló lè lọ jókòó kalẹ̀ kéw àìmọ̀kan ti ń bẹ lára àwọn èèyàn wa tèmi bá ti mọ̀ pa àìmọ̀kan ni mo gbúdọ̀ tún tún wọn ṣe àníyàn kejì nìyẹn lábẹ́ àníyàn tí yẹn fi lọ mọ kẹ́kọ̀ọ́ àníyàn ẹlẹ́ẹ̀kẹta ni pé dìfà àǹṣẹ̀rẹ́ àti là láti lè máa dáàbò bo ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá sọ ní tí ò sí nínú ẹ̀sìn yóò fún lẹ́sìn ìtẹ́ni yìí sọ orí bẹ́ẹ̀ o bó ṣe rí bó ṣe rí bó ṣe rí bó ṣe rí lélẹ̀ ìǹtẹ́ èèyàn máa torí ẹ wá mọ̀ nìyẹn látara àdé eléyìí àwọn àfáà wá fi èsì padà sórí ọ̀rọ̀ tarakùnrin náà sọ wípé. kò lébèlè máa lè jẹun ọ̀rẹ́ àpẹẹrẹ kulebni maljama wal akidaru galibatan. أركانا هدم تويهك للإسلام أركانا ẹrù wípé báàrí ìtàkọ́kọ́ náà ni báàrí ti kejì mustapha ẹ lọ fa ẹ lọ ń mustapha ẹ lọ fa ẹ lọ ń mustapha ẹ lọ fa ẹ lọ ń mustapha ẹ lọ ń. ìyẹn náà ń pè ní nakoid lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ adam ṣéyìn nakoid kẹ́nìkan sọ ọ̀rọ̀ kan káfẹ́ fún lẹ́sìn lórí ọ̀rọ̀ rẹ̀ yẹn kó ṣe pé nafsul bahar nafsul kọfíà ní òfin fún lẹ́sìn ẹ̀ làwọn àfáà wa sọ fún pé kó lẹ́bùnú mọ́lìjámì ẹ sọ fún lẹ́bùnú mọ́lìjámì ẹ̀ ń tó paálì ẹ sọ fún wípé wàlẹ̀ àkèdàrọ̀ gáàlì ẹ jẹ́ kó mọ̀ pé àkọọ́lẹ̀ ọlọ́run ló ti gbẹ kò tó bẹ́ẹ̀ kó paálì láti bó síbò a lè kọjá ní téèyàn pọ́n pàdé lọ́nà téèyàn wá lóun ó mẹ́yìn rẹ̀ balẹ̀ kódà nínú ogun kan tanabi sallallahu alayhi wa sallam lọ́jà àwọn kèfèrí wọn a máa jọra wọn lójú torí pé níbi kí wọ́n ti jẹjẹkújẹ wọ́n ó tóbi kógun ó tó wá bẹ̀rẹ̀ wọ́n ó kọ́kọ́ mú ẹni tó bá lágbára kan nínú ọ̀dọ̀ àwọn kèfèrí ẹni tó bá lágbára kan náà àwọn mùsùlùmí kan kọ́ dọ́dọ́ mú ẹkẹ náà tẹ́nìkan bá ti wá dá ẹnìkan mọ́lẹ̀ ìyẹn ni wọ́n fi sọ pé ah, ẹyin tá a fi nà yín bí ìgbógun bá dé gan àwọn aláborí yín èyí ò má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tó gun yẹn wá fẹ́ wáyé àwọn kèfèrí wọn wá ń lọ wọn ń bọ̀ ta ni nínú gbogbo yín àwẹ̀ gbígbà jíjẹ ẹ̀ ní fọ́nú mọ́ wọn wá ń lọ wọn ń bọ̀ wọn a máa fi gbéraga lọ́kànnú àwọn ọ̀jọ̀gbọ́n fi sọ pé làbá sábẹ́ mẹ́mẹ́ ń tó wá mí ń ìdọ́mí jismol bi gaali wa ahlamul asofere jismol bi gaali wa ahlamul asofere wọ́n ń ṣe fáàrí pa àwọn tóbi ànábì wo ànábì bá dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn àwọn òrò dànù wọ́n wá fún wọn lẹ́sìn nínú àwọn mùsùlùmí tó bẹ pẹ̀lú ànábì wọ́n ní làbáṣà bẹ́ẹ̀ káwọ́mí mi ń tò lẹ̀ ń wá mi ní ìdánmi kò sí ní tá fẹ́ fi wọ́n parẹ́ kò sí ní tá fẹ́ fi ṣe wà mí ní ìtàn mi kẹnu ọ̀nà mọ́gbà ọ̀pọ̀ sí ta fẹ́ fi ṣe jísìmù lébe gàlẹ́ wàhálà múlẹ̀ aṣọ fẹ́rẹ́ jísìmù lébe gàlẹ́ wàhálà jísìmù lébe gàlẹ́ lóòótọ́ títóbi rẹ bíi ti bá a kání bíi ti rànkúnmí ṣùgbọ́n làákàyè ẹyẹ olóńgbò olówà ń bẹ yáà ìwúlò bàkúbákú rẹ̀ èsì tí wọ́n fún wọn nìyẹn wọ́n wá níta ni ó kojú wọn àfáwà alì ní ya Rasulullah <laughs> jẹ́ kí n jáde anábì ní alì ẹni yìí ìwọ sáyọ̀ dàbò mi ọ̀wọ́n mẹ́yìn ẹ̀ balẹ̀ àfáwà alì òun lọ́wọ́ akojú ẹ̀ àfáwà alì mú ẹ̀yìn ẹ̀ balẹ̀ sẹ́rù ẹni ẹ wá ní abdulrahman fúnnu malijamu olóhùn pàdé ẹ̀ láfà àfi sọ wípé kúlíbùnú malijamu wà lápẹ̀dá rọ́gà àkọọ́lẹ̀ ló gbẹ òtó bẹ́ẹ̀ láti bó síbo. Si wàlẹ̀ àkìdàrú gáàlẹ́bà tún àkọọ́lẹ̀ pé ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ lẹ́mí rẹ̀ ó ti bọ́ òun ìsìlámi àríkàánà ádámù tàwà ìlàkàlẹ̀ ìsìlámi àríkàánà odidi òpó kan ló wó nínú Islam ibi dandan Ọlọ́run máa ọ pẹ̀lú tó torí pé ni amma aliyu fa mashurun fadailuhu wal baitu la yastawi illa bi arkani wal baitu la yastawi illa bi orígun kan ni ali nínú islam láfààfi wá sọ fún pé hadamuta wa ilakalil islami arkani hadamuta wa ilakalil nítorí àsìkò ibi tí a ti lọ tá a sì ti kúrò ń bẹ̀ òun náà ni wípé àṣejù nídìí ẹ̀sìn ìparun ní máa ń fà àwọn khawarij wọ́n láṣejù àṣejù wọn ó jẹ́ wọ́n sọ gbogbo mùsùlùmí di kèfèrí àṣejù wọn ó jẹ́ kún ó dá fìtínà sínú ìṣẹ̀mí lẹ́ẹ̀fì rí ti ń ṣẹlẹ̀ láwùjọ lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ń bẹ arọ òrokùn arọ ọ̀rọ̀ adìyẹ ni kò sí nǹkan tó fà á ju pé òní wàhálà ọ̀la fìtínà ọ̀la pé ẹja dàrú ẹlájẹ ẹja dá wàhálà lẹ̀ tí wàhálà bá dé ẹ̀ ní irun kí bọ̀rọ̀ irun jímọ̀ ò ní ṣe é kì inú ìyẹn tó jẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀ ní rẹ́nìkan kan máa ṣe jàgídíjàgan nú ẹ̀sìn ẹ̀yà ìran àwọn kàwárìjì ni wọ́n àwọn làwọn tí wọ́n gbọ́rọ̀ sólórí lẹ́nu wọ́n ti yan olórí fúnra wọn ní tó lórí wọn yẹn bá ti sọ òun labẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni kò sẹ́nìkan tó yàn àwọn fúnra wọn náà olórí tàwa lélẹ́ o ìjọba ti sọ lábẹ́gẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó sì ọṣẹ́ tó pọ̀ bá ọmọ wa yìí ọmọ Islam la fi ń tẹnu bọ́ kóníkàlùkù wa ká jókòó jẹ ká ṣe Islam lérí ìmọ̀ ká má fa ìmọ̀ kan ṣẹ̀sìn abẹ́lẹ́ wọn bá ń lu títóbi rẹ̀ kọ́lọ̀n kó fún wa lágbọ̀ yìí ta wí tí ó bá dọ̀là lágbára ọlọ́run á tún máa tẹ̀síwájú kẹlímọ́ta ní ìkáfẹ́ ìpàtà ní òtútù olójó ti sún ká gbé rẹ̀ ẹni pọ̀ ìṣàlùwádọ̀